Misa subtracting, yeah. Oyinda no. Pretty pretty baby Oyinda. Pretty baby ooo. Oh, oh, oh, ọmọ dára ó tẹjọ́ baby Oyinda. Ó dára ó tẹjọ́ wò padà sẹ́yìn. Èyí fún jọ̀wọ́ baby Oyinda. Adùn bá mi rìn lọ lọ́mọ yẹn o. Èyí mẹ́rin kò má lọ ọmọ. Èyí mẹ́rin wo jẹ́ bá ẹ lélẹ̀. Pretty pretty baby Oyinda. Ọmọ tó lé o. Ọmọ dára ó tẹjọ́ baby Oyinda ohun mi bèbí. èyí fún jọ̀wọ́ bèbí oyin dá. ó dára ó fi wà mọ́ o. èyí mẹ́lògbó mà lọ. ẹwà tó yanjú o. ẹwà tó yanjú o. ọlọ́wọ́n bá a ló fún ẹyẹ bí ọkì máa ṣọ̀wọ́n o nínú ẹyẹ ọmọ ilé yẹ o ọmọ tó ṣàn o. ọmọ tó lè. sexy nurse ọmọ tó lè. tó lè. apọ́n mẹ́fọ́ rẹ̀ ò kú ọmọ hàn ẹ́. èyí lẹ́nu mú ni. sex nurse ah, Oyinda. ó dára tó o fi wà mọ́. ó dára ó wà mọ́. ó fi wà kẹwàá rẹ̀ o ènìyàn ro bó ṣe rìn bó ṣe yan ìṣísẹ̀ rẹ lọ́wọ́ lọ́rùn ló wà àtòrí kan ṣe kan ní bàbá mi o pé sọ̀rọ̀ rẹ o agúnjẹ o àpọ̀ pẹ́pọ̀ rẹ hàn ọmọ pẹ́ẹ́dì oyin dà ọmọ tó lẹ́yìn ọmọ dára ó dẹjọ́ ìwà ẹ̀ ló fi ni o ìwà ẹ̀ ló fi ń wun ni ìwà ẹ̀ ló fi ni o ìwà ẹ̀ ló fi ń wun ni. ó lọ́ọ́yà ìyá kókó ni mọ́ra ìwà ẹ̀ ló fi ń wun ni ìwà ẹ̀ ló fi ni o ìwà ẹ̀ ló fi ni ìwà ẹ̀ ló mu ni o. ìwà ẹ̀ ló bí mu ni. ó lọ ya ìyá ó kó ní mọ́ra ìwà ẹ̀ ló bí mu ni. ìfọkàntán ṣóhun ló ń pè nífẹ̀ẹ́. ìfọkàntán mi kí n fọkàntán ẹ̀ Hello? Um, hello there níbo ló wà. bébì mo ti ń bọ̀. Oh, ó ti ń pẹ́ jù náà. má bínú di mo ti ń bọ̀ ṣùgbọ́n di. you know I can't wait to have you here. ọ̀rọ̀ ìdálẹ́ mi nínú ìgbẹ́ ṣùgbọ́n di I love you. I love you too ẹ́ eh? má pẹ́jọ. bye bye. ó ga ọ ẹ̀gbọ́n mi láti ìgbà tẹ́ ti dé láti USA tí Bísọ́lá náà ti dé láti UK ẹ̀yin méjèèjì ẹ̀ wá ní any other business àfi love one thing. I go love wo ṣé o mọ̀ pé nǹkan tó bá ń dùn yàn ló máa ń pọ̀ lórí èèyàn ni. Ah, ó dá ọ àti gbọ́ wẹ́ẹ̀nì yìí kẹ̀dẹ̀ rèé ó ń bọ̀ lọ́nà báyìí ọ̀sẹ̀ mẹ́ta péré ló kù. bóyá tẹ́bàdẹ̀ ti wá parí ẹ̀ báyìí gbogbo aráyé á rí mú mi. ẹ ẹ lè pa ẹ lè rí mú mi <laughs> seriously o tọ́ tàbá ṣe wedding tán kí ló ṣe ń rí náà lọ́ọ̀bù wá títí àbí kíló eh. ìgbà ẹni màgbọ́n tó pè ní Indian love ìyẹn la máa tún gbé wọlé ẹ̀ẹ́rìnà o. <laughs> hospital wà kí ló ṣẹlẹ̀ níbo ok alright. make sure pé orí Dr. Kọ́ládé kò tó lọ jọ tó dà pé o ní one or two things tó fẹ́ ṣe fún ọ. He called me my phone. Ìyá mi kọ́. Oh, ṣé ẹ̀yin ni Mr. Dọ̀tun? Yes. All right, ẹ lọ sí first floor, first room by the right. Ẹ máa rí doctor, that's the doctor's office. Okay. jókòó yà. no no no má wọlé dókítà ẹ jẹ́ kí n dúró bá mo wà ókè bá ẹ kàn sọ fún mi ìyàwó mi kọ́ ṣé mo lè rí báwo ni báwo ṣe máa rí bolówà. mr dọ̀tun ó pẹ́ díẹ̀ kan tó gbé ìyàwó yín débi báyìí. ok màtá wá gbé wá ń kọ́. Hmm, internal bleeding. ẹ mò ń gbọ́ yín ẹ. but eh, a gbìyànjú o. doctor after ìgbìyànjú yín ẹ ẹ gẹ́tì get ni mo ti lè rí ward wo ló wà ṣé private ni main ward ni n fẹ́ rí ìyàwó mi i to see my wife. Eh, unfortunately not a pack up. pa kí ló ṣẹlẹ̀. kó má bàa sí ni actually mo ti máa ń rí ẹ tipẹ́tipẹ́ ládùúgbò yìí mo dẹ̀ like ẹ àmọ́ ó take me time láti study ẹ gidi gan ni àmọ́ mo wá rí i pé ọmọ alálùbáríkà ni ẹ ṣórí àwẹ tó máa ń tàn yìí gan ló máa ń dá mi lọ́rùn <laughs> especially tó bá jẹ́nu òkùnkùn tó bá débẹ̀ ìmọ́lẹ̀ àtàn síbẹ̀ bébì ìjọ tàn ìmọ́lẹ̀ sínú ayé mi ní kúkúrú ńkọ́ o bọ̀dà. ní kúkúrú mo nífẹ̀ẹ́ gidi gan ni mo lè fẹ́ kájọ máa fẹ́ra wa. <laughs> oríṣiríṣi ẹ̀yin náà ń tòsí lójú ara yín nìyẹn o. bó dẹ̀ ṣe gọ̀tò náà ló ṣe ń tòsí. Ah, ẹ gọ̀ọ̀gàn sá o. onígbé. alẹ́ sick sá kó tó rí tẹ́rẹ́ bí ẹja ìlàrọ̀ ó wá wò dọ̀npa bí ọmọ láǹgìdì bàbá àlàrò idiot tá ti wà tẹ́lẹ̀ ni kí ló dé rárá náà. kí n tútù àti pẹ́pẹ́rẹ́ mú ẹ̀ ní irú ẹ̀ lágbo ẹ wo láyé láyé yín tẹ bá tún ẹ̀fà dá dúró bá mi sọ̀rọ̀ rúnrún ọ̀rọ̀ rádaràda tẹ̀ ń sọ yìí nǹkan tí máa ṣe fún yín lọ́jọ́ yẹn ara yín àpọ̀ bambú lẹ́gbẹ̀ẹ́. ìdọ̀tí ta lé mi. 嗯，懂。 Well, try. Well, try. Oh, woman. Yes, yes, oh, woman. Woman. warm me. Mm -mm -mm. Oh, warm me. my baby. Hello, darling. How are you? Oh. Hmm. What's your bamiri? Mm -hmm. o ò fi ṣúgà sí gàrí yìí ni. ṣúgà wọ́n fọ̀rọ̀ ṣúgà lẹ ẹ̀pà tó wà ń bẹ̀ yìí ó ti dùn tó. Mm-hmm. so báwo ni iṣẹ́ lè ní. ah wo a ti ṣe tẹ̀lé kúrò ń bẹ̀. that's good. Mm. <laughs> baby huh? o ò lè imagine nǹkan tí ojú mi rí lé nígbà tí mo close tí mo bọ́ lọ́dọ̀ ẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bọ̀bọ́ rádaràda kan bamboo legged guy kan <laughs> mà ló wá bá mi o. kí ló ló dé. ó ní pẹ́pẹ́sẹ́ o mo fáyàn òun láìkí mi o òun fẹ́fẹ́ mi o ìmọ́lẹ̀ wà láyé mi o kí n wá tọ̀ mọ́lẹ̀ sáyé tòun náà. kí ni ìwọ wá sọ fúngbà tó sọ gbogbo ilé. Ah, ọkọ mi ó yẹ kó jẹ́rìí mi. o bu. Ah, <laughs> délé mo bu o hmm, mo bu kò sí nǹkan tí mi ò fi wé tán mo tún pè ní bamboo legged guy. <laughs> ọparun wọ ṣòkòtò that is my baby wo nǹkan tí mo fẹ́ kó máa ṣe fún wọn nìyẹn mm. anytime tó bá ti wá disturb wa mo gbogbo wọn bú mm. yeah olórí burúkú ni wọn nínú condition tí mo wà ṣé ẹ kàn tún gba ìyàwó mi ah, hmm? ṣé ẹ kàn gba ìyàwó mi hmm. àwọn olórí burúkú. ọjọ́ tó lè gbàyàwó lẹ̀. wọn kì í rọmọ tó fine. Hmm. that's my baby. Hmm. mo lè láyé náà. o fi ilẹ̀ payà orí pẹ́ payà gbẹ. Hmm? Oh, nice so oh, nice so oh, nice. ọkù Túnjí. Ah. ẹ káàárọ̀. oyin ṣé wàá òkè. mo kúkú wà òkè o ṣé wàá pa <laughs> àlejò ńlá ni mo gbà láàárọ̀ yìí o <laughs> ẹ jẹ́ ká máa lọ sí reception. ah no no no no jẹ́ ká dúró bí ojú máa ti pọ̀ jù bẹ́ẹ̀. Ah, okay ẹlẹ́fẹ́ rí mi ṣé kò sí. ó wà kò dẹ̀ tún sí oyin etí ẹ̀mí lọ. méjì. kí ló fi ń gbọ́. ọ̀hún Kútúnjí ọ̀rọ̀ ni mo fi ń gbọ́. good sórí ní láìfi wọ́n máa ń sọ wípé òtítọ́ ọ̀rọ̀ korò but to me fún ẹni tó bá ní kinní òtítọ́ ọ̀rọ̀ kò rárá àmúdẹ̀tú nígbàgbọ́ wípé nǹkan tí èèyàn bá deserve ní láìfì òun ló yẹ kó get nǹkan tó bá deserve kò yẹ kó get ẹ̀. oyin ṣé o mọ̀ kó fine. wọ́n máa ń sọ bẹ́ẹ̀. ah fine you're beautiful therefore daily o deserve it. Yeah. kí ló dé kí lẹ rí. Why are you talking like this? Deli is my good friend for over 20 years. We've been together láti kékeré, so mi ò lè mọ́tì. Ah! Deli ò deserve ẹ̀. Nǹkan tí mò ń try láti sọ ni pé ṣùgbọ́n ọmọ tó loyal ni ẹ́. You're submissive. You're just too good to be a wife. O deserve irú Deli. yẹn. Irú èèyàn bíi tèmi, you deserve. Mo dey promise ẹ̀ ah, I swear mi ò ní ever jẹ́ kó regret ẹ̀. <coughs> uncle Túnjí ọ̀rọ̀ yín ò yé mi dáadáa o. oyin nǹkan tí mo ń try láti sọ fún ẹ ni pé i love you mo fẹ́ kí èmi àti ẹ ká jọ. Túnjí ṣé kò ṣe pé o ti mu ọtí ṣá Túnjí ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ẹ pé méjì ń bí báyìí náà. yes irú rọ́bìṣì ọ̀rọ̀ wo ló ń bá mi sọ láàárọ̀ iná ẹ́ eh? ṣé o realize pé ìyàwó ọ̀rẹ́ ẹ ni mo jẹ́ ṣá. God ah ìyàwó kẹ̀ kò tí ì fẹ́ náà kò dẹ̀ ní ẹ fẹ́ I know Dele very well kò lè fẹ́ ẹ. tí o bá ń ṣe pé torí pé o jẹ́ ọ̀rọ̀ ọkọ mi ni nǹkan tí mi ò bá fi ẹ wé láàárọ̀ yìí mo mọ̀ pé o lè ever expect ẹ̀ bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ gúrúkọ wọ̀ excuse. Oyinda no. Pretty Oyin. pretty baby Oyinda. Oyin. baby ooo. Oh, oh, oh. Ọmọ dára ó tẹjọ́ baby Oyinda. Ó dára ó tẹjọ́ wò padà sẹ́yìn. Ẹyin fún jọ̀wọ́ baby Oyinda. Adùn bá mi rìn lọ lọ́mọ yẹn o. Èyí mẹ́rin fún bàlọ́ ọmọ. Pretty pretty baby Oyinda. Ọmọ tó lé o. Ọmọ dára ó tẹjọ́ baby Oyinda ohun mi èyí fún jọ̀wọ́ bèbí onídà àmọ́ẹ̀tì báwo ni pẹ̀lẹ́ káàbọ̀ ah, ah, ṣe dáadáa ló dé ìgbà wo ló dé. Um, ìjẹta mo dé wá. ìjẹta jókòó jókòó jókòó ọ̀dẹ́ máa dì á báwo ni jọ́ni ẹ̀. it was fine. ẹ kò tí ẹ yẹ kí n béèrè kémi náà tó mọ̀ pò fine gan pẹ̀lẹ́ máa dì á. ẹ ṣe gan ma mọ́mi ẹ̀dẹ̀kọ́ ròyìn Ah, mọ́mí náà ló sọ fún mi nípa ẹ̀ wọ́n á ní kí wọ́n á kí yín. bá a ṣe rí nìyẹn o. ẹ pẹ̀lẹ́. ṣé my dear ọdún á jìnnà síra wọn. àmín àmín àti ẹni rírọ ìmú lágbára Ọlọ́run so sorry mọ́mí ọ̀rẹ́ mi nǹkan Dọ̀tun. Dọ̀tun. àìsè. Hmm. mi ò ní tàn ẹ́ mò ń pe ọ̀rọ̀ Dọ̀tun lówè ó ti ń lárúnú ni. kí ló dé. torí ìyàwó ẹ̀ tó kú ni o ọtí ni dọ̀tún mu kura ó ti sú mi mo ti sọ sọ sọ sọ sọ kò gbọ́ sí mi lẹ́nu. ṣó fẹ́ para ẹ̀ ni. ah ìwọ náà sọ bẹ́ẹ̀ àmọ́ bóyá bí wọ́n ṣe dé tó bá bá mi bá sọ̀rọ̀ bóyá change. Um, ok ma ẹ jẹ́ kí n yọjú sí tó jẹ́ lélẹ̀ so ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni ẹ́ ọ̀rẹ́ ẹrù ẹrù ni àbí gbogbo àwọn sísí màmá tó fẹ́ káàkiri wọn àti ìtù ẹ wọn fẹ́ wọn fẹ́ ìyàwó tèmi. ìyàwó ẹ kí ni mo gbọ́ tó sọ́ọ̀sì ìyàwó ẹ <laughs> indeed you and I know that pé òun ni ọmọ yẹn fẹ́ náà and it's not fair kò dáa kí ló ń ṣe ẹ náà ó dà ìbú rẹ èmi ń tan ìyàwó ti tèmi èmi ń tan ìyàwó ti tèmi. Martin, ṣòro ọ̀rọ̀ ìyàwó yẹn I don't want to hear it. I don't want to hear ọ̀rọ̀ ìyàwó please. bẹ́ẹ̀. I ẹ̀ kára bíbá jọ ó But kó òun bẹ̀ ṣeré ni òun bẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ń lọ. yẹlẹ má jẹ́ kí n are you okay? ọmọbìnrin tó fẹ́ torí ara ẹ̀ tó fẹ́ torí ẹ̀ embarrassing. Do you know where she is now Show my kan tó ṣe é ọmọbìnrin ó gbó lọ́wọ́ sínsìn ni ó wá sọ̀rọ̀ ẹ̀ di gbẹ̀wò dání ọkọ̀ nọ́ọ̀sì pínrín. ebi gbẹ̀wò dání. ìwọ yìí ìwọ yìí àá sórí gbogbo ètò ìṣe yẹn film trick ni yàrá ya ẹ̀ ò tó bẹ́ẹ̀. èmi ló yagi èmi ló yagi èmi láyé. yẹ bọ́lá ó kẹ́bà. àwo ẹ máa tujà. ìwọ ìwọ ìjà o tún bọ̀wọ̀ o tún bọ̀wọ̀ ọlọ. èmi àti máa tujà. yẹ o tún bẹ o. o tún bẹ o. ọ tó jà ẹ jà ni o ọ tó jà ẹ jà ni o. ọ tó jà ẹ jà ni o. ṣé mo rán iṣẹ́ pé kò lọ́jà ni àbí gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń fèsì sí ẹ́ owó ọmọkùnrin má pa mí o má pa mí. ọ̀rọ̀ tó di ẹ lọ́gọ́wé o wọ́n parí. Máa pa bọ̀bọ̀ rẹ ni. Dẹ́nu sọ̀njọ́. ẹ bá mi load phone mi mẹ́tẹ̀ẹ̀ta but transfer mi fẹ́. alright ṣe mtn lè. kọ́ra jẹ́. ẹ ra sista má bínú fẹ́ sọ ta chat card fún mi ẹ jọ tẹ ọlọmọ wà ní hurry. ẹ̀yin ọkùnrin gbogbo ìgbàlẹ̀ máa ń wà ní hurry anyway ẹ dá wọn lóhùn. ẹ ṣe gan ba sáré máa ń lóde sí. five hundred naira. ok ṣe gan ni o ṣe gbọ́. wọn kì í sọ pé ẹ ṣe náà sọ mi ò ṣe kankan kò tó pẹ́. ok ẹ gan. ó dàbọ̀. mo tún láì lọ. ẹ ti sùúrù ẹ ti sùúrù ẹ ti sùúrù náà don't carry me like that no don't carry me like that. Dọ̀tun lórúkọ mi, ok? Ok, Bísọ́lá lórúkọ tèmi náà. Àmọ́ ọkọ ẹ ti dáyà já mi o àwọn dókítà ló ń rí àṣọ mi pé ẹ máa lajú ẹ máa lajú. ẹ ṣe gan ni ẹ ṣe ẹkọ àdótì ìkọkọ àwọn náà ẹbí mi sì bẹ. Ah, rárá o fóònù yìí ti wà locked so kò sí bá a ṣe fẹ́ reach any one of them but thank god pé ti lajú sí ẹ máa lè fún mi ní address èmi náà máa yà sílé máa freshen up so máa lọ bá yín sọ fún ìyàwó yín lé. <laughs> ìyàwó kẹ́ẹ̀ mom see me. lè máa get in touch you. Um, Okay. sorry ngba Um. I shall take into tètè ní address so that màá lè lọ sọ́dọ̀ wọn. ẹ ṣe gan ni o aláwa nífẹ̀ẹ́ yín náà àmọ́ rí àbáwọ̀. rí àtàná tẹ́tí gbọ́mọ yín débi mo ti fún ní close observation mo dẹ̀ rí pé ó undergo àwọn emotional psychological trauma tó ti sọ di pathological drunkard. Ah, mo gbé dókítà èdò ṣé gbogbo nǹkan tẹ kà kalẹ̀ òun ló ń ṣọmọ mi. yá mọ́ mi ṣe rí bó ṣe wú olé tí ń ló ṣe síríọ̀sì ṣe rí ńgbà tẹ́ ti gbèdébí nǹkan ta kan nídìí ni ká fún ní tẹ́rápì èyí tí mo ti sọ fún àwọn ọmọ mi kan lọ arrange fún. dókítà yìí ṣe mo dúpẹ́ olúwa máa fún yín ṣe ẹjọ́ torí ọlọ́run gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ láti bá mi gbà tó jẹ́ wípé ọtí tó mu ó máa stop ìyẹn ni kẹ́ bá mi ṣe o. ìyẹn gan-an ni tẹ́rápì táwọn ọmọ mi ń ṣiṣẹ́ lórí ẹ̀. ẹ ṣe mo dúpẹ́ mo àbá mi fún yín ṣe o abẹ́rẹ́ ayé mi báyìí. ẹ lọ fọkàn yín balẹ̀ mo ti ní kò sí problem. Ah. вот. excuse me. mo mm, ti All òkè. ẹ ṣe ní sùúrù. Sorry, boss. Um, mo máa nídìí kankan ni. Ẹ eh, kí nìyẹn? màá fẹ́ kẹ́ bá mi gẹ́tì either brandy or whiskey ìgò ńlá bó tó bá sí yẹn tó bá jẹ́ kiri náà or preferably tàwọn oníṣàjẹ yẹn màá màá màá appreciate it. okay ṣé ẹ máa ń di whiskey oníke. good ah nice one nice one tí wọ́n bá mi gẹ́tì yẹn lápò yẹn náà lẹ́rìí jẹ́ kó jẹ́ ike méjì cause àwọn fake yẹn máa ti ń pọ̀ jù so mi fẹ́ wàhálà fúnra mi àbí kẹ̀kí bá yín wá five litre kẹ̀kì she understand kí n wá mix brandy àti whisky yẹn pọ̀ kí n jẹ́ kó kún dáadáa mo wá bá yín gbèsè ẹgbẹ́ kan bíbá should the case anytime tí a bá ti feel like ẹ̀kan máa yọmu díẹ̀ díẹ̀. my god adáfin ìṣoríire èmi náà mọ̀ nínú mi pé àwọn nọ́ọ̀sì ṣe pé wọ́n wà concentrate wọ́n pọ̀ gan lọ sir sir yeah. you're stupid. tójú ẹ̀ ti rí lẹ́nu ìjẹta sáà ni wọ́n sọ pé òun fẹ́ mọtí màá ni. Ah. <laughs> Ah, kí lẹ ti gbọ́ ló bá pè mí o ló bá ní pẹ́pẹ́ sí o ṣé mi lè bá wọn gẹ́sì brandy àbí bísíkì tó wà nínú òkè. ṣé ẹ̀yin rò pé èdè lọ́rọ̀ bọ̀bọ̀ ìṣá. èdè ni. ọ̀rẹ́ ò kì í ṣe èdè emotional trauma ló undergo Eh, gẹ́gẹ́ bí nǹkan tí dókítà sọ fún mi àwa la kò ní láti máa kẹ́ ká máa gẹ̀. ẹ ó dáa ṣé wọn kó wọn ọmọọṣẹ ju èjì ẹ lọ ó dẹ ti resume nìyẹn ṣó ní gbogbo kíkẹ́ àti gígẹ̀ yẹn wọ́n lọ resume ẹ kó máa ṣe lọ tó bá dẹ̀ wọn ò dẹ̀ tún lè kí sí ẹ. Absolutely àti àti rosom ti ń jẹrẹ kọsọ láwọn kan tí mo fẹ́ rà and um, púpọ̀ náà àwọn nọ́ọ̀sì ló wà bí wọ́n terrible kan àti tí wọ́n bad. ok kí ni nǹkan tẹ́ fẹ́. ṣé jèrè um, whisky ni mo fẹ́ bákan ṣe big bottle kékeré pẹlẹbẹ báyìí la máa ń pè small size báyìí ni màá fẹ́ kẹ́ bá mi rà bóyá bí méjì. ó gbọ́dọ̀ tún tẹ́ bá ní kẹ̀rọ dídùn fọ̀ ẹ ọ̀rá dé egun lóòótọ́ ẹ lè rò pé ọtí tẹ̀ mú ni easy way out fún yín ẹ jẹ́ kí mi sọ tọkọ fún yín ṣẹ́rí best thing fún yín nísìnyí láti stop ọtí tẹ̀ yìí although ó lè sound difficult but mo ń assure yín wípé ó possible tẹ́ bá ti ready láti discipline ara yín tẹ́ bá ti ready láti help ara yín èmi náà wá ṣetán láti ràn yín lọ́wọ́. good talk good talk àmọ́ nǹkan tẹ̀mí ń fẹ́ ní kẹ́lẹ́ báyìí mẹ́ra ẹ gẹ́ ok àní kò ń ṣe ìgò ńlá wíṣkì ni mo fẹ́ kéékèèké ok ẹ ẹ má wọlé ó láwọn nǹkan tó máa ń ṣe sí sachet báyìí roll ni wọ́n lè mú bí roll mẹ́wàá wá èmi á tọ́jú ẹ̀ sí bá a máa ṣe nǹkan tí mo ṣe kò sọ́ tó máa mẹ́nìkì tó ṣẹlẹ̀ yìí báyìí. ó kù dọ̀tún ṣé nínú condition tẹ wáyé bóyá kí n dẹ̀ get poison instead of alcohol tẹ́lẹ̀ poison. yes Sherry. poison á tètè ṣiṣẹ́ tẹ́fẹ́ kó ṣe ní kíákíá ṣùgbọ́n <laughs> ìtẹ́fẹ́ ra wọlé yìí á gbọmọlúàbí yín á sọ yín dìyàn yẹ̀yẹ́ á <laughs> wá sọ yín dìyàn yẹpẹrẹ láàrin ìgboro ọ̀nkù dọ̀tún èmi ń sọ tèmi torí pé mo rí yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n yín <laughs> torí kò wọ́pọ̀ láàrin àwa nọ́ọ̀sì. ọmọ wa jókòó tí mo máa bá yín sọ wọ́n àwọn dẹ̀ mọ̀ pé ẹ̀ ṣe please ẹ ní láti stop. ẹ káàsán. báwo ni ṣùgbọ́n ọkẹ ẹ kú tọ́jú wa. How are you? Yeah, it's all sure? Um, oúnjẹ ni mo gbé wá then mọ́mí sọ fún pé àwọn máa tún wá rí ẹ. àmà ah, ṣe wà ní ẹ̀kọ́ àdúgbò tí ẹ kò tọ́jú mi. are you sure you don't need anything. Ah, nọ́ọ̀sì onídàá tí a gbé láti bá mi get gbogbo nǹkan tí mo ní pátápátá sọ̀rọ̀ mo ní ìfẹ́ mọ́ àbọ̀dá rẹ̀. that 스윙 안 썼는지 just laying in now. ó mọ̀ pé kò possible náà mi ò lè ṣe lọ́jọ́ kan moreover ó ṣáà ní nǹkan tí mo ní kó bá mi ṣe lórí laptop tí mo gbọ́dọ̀ rí lálẹ́ kí n tó lọ. mo ti parí nǹkan tí mò ń bẹ ṣe but kí ló dé tó pẹ́ tó báyìí. Ah, bébì àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ o àwọn èèyàn kàn sick lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni tó bá mọ rate tí wọ́n fi ń gbé àwọn aláìsàn wá sí hospital wa ní ọ̀sẹ̀ yìí ah, ẹ̀rù ọlọ́run á bẹ̀ mi ò lè ka iye èèyàn tí wọ́n gbé wá ní ọ̀sẹ̀ yìí. wẹ́dà yẹn ni táìmù táwọn arúgbó dẹ̀ máa ń sèkì gan-an láwa yìí. Eh. òjò tó rọ̀ lẹ́nu jẹ́ mẹ́ta yìí ah, ó ti pọ̀ jù àfikọ́ lọ́n gbà wá. àmì o àmì o. Mr. Bamidele gan-an òtútù ti fẹ́ pa sínú ilé ìyàwó ẹ̀ tó dẹ̀ jẹ́ nọ́ọ̀sì tó ṣe dé báyìí tó yẹ kó wá gbọ́n gbogbo òtútù ara Mr. Bamidele nù ṣe lọ́rọ̀ ọjọ́. <laughs> o serious.

ẹ lóyún dà ibo ló wà. hospital ni mo wà mo wà lẹ́nu iṣẹ́. oyin ah, dà ó ti ń lọ bí ọjọ́ mẹ́ta tí mo ti relaxed kí ló ń ṣẹlẹ̀. má bínú iṣẹ́ ló gbomi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ah, ok but jẹ́ ká ríra. ok mo ti gbọ́. no no no kì í ṣe pé o ti gbọ́ nìkan unfailingly i have to see you. mo ti gbọ́ sẹ́ẹ́. séèyàn tó pè mí. ẹ má Worried. it's my business. dókítà ẹ ṣe mo dúpẹ́ ojú òní tì í ẹ ṣe ẹ kú ìtọ́jú mi ah, ẹ ṣe o ẹ̀yin ni mo rọ́pẹ́ dá fún. kò tọ́pẹ́ mọ́ mi. ẹ mo ní kí n béèrè pé sẹ́yìn lẹ màmá ṣe tẹ́rápì fún lé ni. no ìkan lára àwọn nurses mi ló màmá wá ó kàn yẹ pé màá make sure yìí pé ètò wà capable jù ni màá send. àbí oyin dà. Ah, mọ́ mi ẹ̀yin náà mọ̀ ọ̀nà tó dà. ó ti o dọ̀tún ló tiẹ̀ mention ẹ̀. good òun gan lèmi náà ní mind láti máa rán wá that means nurse Oyinda máa bẹ̀rẹ̀ home service látọ̀la lọ a máa wá lẹ́ẹ̀kan lọ́jọ́ méjì. ẹ̀kọ́ ọ̀rọ̀ mọ́. hello ah, ẹ káàsán uncle Dọ̀tun mi ò gbàgbé mi My daughter in the next one hour okay sir okay mo ti gbọ́ alright sir okay ó dàbọ̀. Hmm. sọ fún lórí fóònù pé o fẹ́ dọ́dọ̀ in one hour's time ṣebí afternoon shift ló sọ pé wà. ọ̀dọ̀ ìkan lára àwọn patient wa ni tí mo fẹ́ lọ ṣe home service fún. nílé. yes délé home service. but kí ló dé tó mò lè wá hospital fúnra ẹ. a ṣẹ̀ṣẹ̀ discharge wọn lọ́dọ̀ wa ni but Dọ̀tun ṣì needs help. Dọ̀tun patient ẹ ló ń larúkọ mọ́ lórí báyìí o ò tiẹ̀ lè fi mr ṣe tàbí uncle bẹ́ẹ̀ náà lẹ close to me. wo ọ̀rọ̀ ò yé mi jẹ́ ká tètè jẹ oúnjẹ yìí i'm in a hurry. Ah! ṣé mo lè sọ pé kò má lọ síbẹ̀. kò possible now délé ah, kò possible because hospital ló ti assign mi lọ síbẹ̀ yẹn now. ẹ eh, bọ̀ kí ló dé jẹ́ pé wọn náà assign lọ síbẹ̀ why not somebody else. Please. Dilly Ah ah. Oh. Ah. Dot. I'm sorry, I'm sorry. Dilly. Check at you. ah ah Tókunbọ̀. ẹ káàbọ̀ mà. kúlẹ̀ o kí ló dé tí wòye lọ́lé ń wò yóò wá gó ni. kí ló ṣe tó pé kí ló ṣẹlẹ̀ Tókunbọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹjọ́ odò tí mo fẹ́ fi sọ yìí àti lady nurse tó máa wá síbi báyìí wá tọ́jú ẹ̀. kí ni wọ́n ṣe. ṣé màmú tí ń rántí sàn méjì lásìgbà tí dọ̀tún ti wà lọ́sibítù yẹn ṣé mo àwọn méjì bó ṣe jọ máa ń ṣe bó mo kò choose láti má sọ̀rọ̀ ni but it's getting too much na i don't know why mi ò mọ why tó ṣe jẹ́ pé that same nurse ni wọ́n assign kó wá máa tọ́jú dọ̀tún lélẹ̀ tó wàá fi dípé dọ̀tún fún ní so much attention inú mi ṣe lè imagine ní ìjẹta nǹkan dọ̀tún dọ̀tún mi tó ń kúnlẹ̀ tó ń bẹ nọ́ọ̀sì. thing me, mo and àwọn méjì ṣe jọ wà I could see that passion. passion. mo ní passion ó obvious pé àwọn méjèèjì ṣe ni wọ́n dàbí àwọn olólùfẹ́ méjì tó wà ní iṣu sí dọ̀tún ti tèmi tó wà bẹ́ẹ̀ that thing how can he choose that thing over me mommy? mọ́mí. <laughs> Tókunbọ̀ Tókunbọ̀. <laughs> sórí ohun tó rò yẹn kọ́kọ́ mọ́kàn kó ń bẹ̀ àkọ́kọ́ ná iṣẹ́ ni oyin dà wá ṣe ń bí báyìí ẹ̀kejì ṣe bí nǹkan tí ìwọ náà mọ̀ ni ó mọ̀ wípé Dọ̀tun ó sì undergo therapy lọ́wọ́ àbí ò mọ̀ ni. mo mọ̀ pé ṣé ló wọ́n ṣe mí bọ́ i mean can they get somebody else i mean baby yẹn she just she's taking it too far. ìwọ fúnra rẹ ìwọ náà rí ìyípadà lára Dọ̀tun ó mọ̀ wípé ó improve nínú health ẹ̀. àbó rí bẹ́ẹ̀. Mm. ìwọ fún rẹ àti sọ fún ẹ wípé kò bá sọ̀rọ̀ ó ti bá sọ̀rọ̀ ó kọ̀ kò gbọ́ àwọn àbúrò àtẹ̀gbọ́n ẹ̀ wọ́n ti bá dọ̀tún sọ̀rọ̀ ó kọ̀ kò gbọ́. àwọn ọ̀rẹ́ gan wọ́n sọ tì. èmi tí mo bí mo bá sọ̀rọ̀ kò gbọ́ ìwọ náà rí wípé option yídà òun ló wọ̀kì bọ̀ tó dẹ̀ ti fọ́tí lè ṣe dára pé kó fi dọ̀tún lè kó máa lò náà ó yẹ kó ti parí iṣẹ́ ẹ̀. àmì ìgbàtíkẹ́yìn àjọ sínú tọ́ọ̀sì náà làwọn. Eh, ó dáa kò burú ìwọ ṣáà ṣe sùúrù sùúrù tó lọ́jọ́ ni. ṣó ti yẹ. mo ní bá mi bá tó tún sọ̀rọ̀ ẹ bá mi bá sọ̀rọ̀ kó sì mo náà fẹ́. kò burú orin tó nǹkan ti yé mi ó yé mi ó yé mi wo mọ́pọ̀ ẹ̀ kú òun ti ṣú ilẹ̀ ti ṣú wá máa lọ́lé. o mọ̀ pé mi ò láìkè kéèyàn máa rìn lóru. mo ní mi sunkún mọ́ ẹ má jẹ́ kí n ti lọ ẹ mọ̀ n ò fẹ́ kí nọ́ọ̀sì yẹn kó tún lọ wá lálẹ́ kó ní òun gbàgbé láti fún ní medication kan kó wá di pé á lóun fẹ́ sùn ẹ jẹ́ kí n wà nígbà. ó dáa kò ní wá bí ilẹ̀ ti ṣú wá máa lọ ṣé pé ò dágbére ilé pò máa sọ ọ́ dẹ̀ pé mi ò fẹ́ bẹ́ẹ̀ ìrìn arìn má dàrú nìyẹn máa lọ. ẹ ṣú ẹni jókòó wá bí lálẹ́ yìí tètè wà lọ́lé iṣẹ́ ti gbọ́. Ah. ọkọ mi ah. báwo dẹ̀ la rẹ̀ ti ń feel better in fact mo ti fit gan. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ ṣe. Mami kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan kọ mi. mo kàn ń ro ọ̀rọ̀ ilé ayé bó ṣe rí ni àmọ́ mo wá rí wípé àdìtú lọ̀rọ̀ ilé ayé yìí jẹ́ àwọn nǹkan kan wà tó máa ń ṣẹlẹ̀ sẹ́dà látara ìrírí ayé tí èmi náà náà dẹ̀ ni oyin dà. nurse. mami ẹ̀yin kàn rí bí nurse ni ok káyọ̀wó pé hardworking kú o ọmọ tó yẹ pé ó ní ìfẹ́ àtọkàn wá ni ààrẹ ń balẹ̀ ó dẹ̀ ti wà ti pé ó tún rẹwà ká fi yẹn sí so kí ló wá lára obìnrin tọmọ yọ yìí. Hmm? ṣé ti wá sọ fún. ń ah, tí sọ ọ̀bọ̀ mo ìtàn láti ohun tó bá wá sí ìbàdàn ni. bẹ́ẹ̀ ti Tókunbọ̀ ń kọ́. mo fẹ́ bá Tókunbọ̀ sọ ọ̀rẹ́ àti èké lèmi àti ẹ̀sọ́ kí n fẹ́ bá sọ. jẹ́ kí Tókunbọ̀ mọ ibi tó gbé dúró ṣàlàyé fún kó mọ èrò ọkàn ẹ̀ ó mọ̀ pé ohun tó bá fẹ́ òun lèmi náà máa bẹ́ẹ̀ fẹ́. ṣó ti ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe thanks. uncle Dọ̀tun so ẹ decide láti wá hospital wa lẹ́nu. first to come because mo needs tẹ́ni jẹta mi ọ̀rẹ́. same thing àná kí ló ń ṣẹlẹ̀. ṣé dókítà ò sọ fún yín ni. pé kí ni. wíwá mi ti di ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ kì í once in two days mom. why. ó tọ̀bẹ̀ ní wípé bẹ́ẹ̀ ṣe ń respond sí treatment ni àwa náà ṣe máa ń space visit wa ẹ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúrà wa gbà ara yín ti ń yá. so ṣé èèyàn ló fún ní reason láti change agreement tó wà láàrin èmi àti yín without my knowledge láì sọ fún mi. ibùlẹ̀ wa ń lọ. mo fẹ́ lọ trash kankan láti pẹ̀lú doctor yẹn ni ó ṣe máa ṣe bẹ́ẹ̀ náà it's wrong. ṣé tí wàá bínú ni ẹ má bínú ó yẹ kínú yín máa dùn ni pé condition yín ti ń bẹ́tà náà. look oyinda sori condition mi better o worse ṣé o mọ̀ pé ọwọ́ ẹ ló wà ní. your visit means a lot to me. Uncle Dọ̀tun ọwọ́ yín ló wà bóyá condition yín better or worse ẹ̀yin lè need láti help situation ara yín. Oyinda Oyinda mo fọlọ́n bẹ́ẹ̀ ni stop calling me uncle no pè mí lórúkọ mi ò ṣe uncle pè mí lórúkọ náà see I need you now in my life ever before. Wow so this is it right ìranu tó máa dánwò níwájú ọ́fíìsì ẹlẹ́lẹ́. délé bọ̀bọ̀ ọ ò sọ fún mi pọ̀ ń bọ̀ lọ́sibítù lẹ́yìn náà. kí n sọ fún ẹ tí n bá sọ fún ọ báwo ṣe fẹ́ mọ̀ pé ìwọ àti wèrè yẹn jọ ń dìmọ̀ra yín. Ah, eh, excuse me what. ẹjọ nítorí Ọlọ́run ẹjọ nítorí Ọlọ́run má bínú ewu ewa máa lọ máa rí yín lọ́la. Eh. ìwọ ìwọ oyin dáa lẹ́yìn tí mo rí wà tí ẹ̀tẹ̀jọ́ ń dìmúra yín ó ti yá di ọ̀nkú ó ti yá pè ní ọ̀nkú. wọ́n ah! bẹ̀ mú jọ bèbí lójú ẹ̀. ìwọ fẹ́ máa bóbó èmi ó fẹ́ máa gbé mi mọ́ra. Ah! bọ́délé ó jọ mí lójú gan ṣáà. jọ mí lójú? yẹ́ẹ̀ ó jọ mí lójú ó dẹ̀ disappoint ara ẹ̀ èèyàn gidi kan mo máa pè ẹ́ ọmọ tó ti léèrè wá ni mo máa pè ẹ́ àṣà ajá ni ẹ́. èmi ajá. ajá ni ẹ́. délé ìwọ pè mí ní ajá. Uncle Dọ̀tun. Ó sì mi lájà ni. Ah! Yí. Ah! Ó fọ́ yé. Ah! Èmi. Dáadáa mi ò ní bẹ́ẹ̀. Ẹ má lọ. Iṣẹ́. Lórí ìyàwó mi. Irú iṣẹ́ náà. Ewu ẹ má máa lọ ẹ̀dùn ẹ má máa lọ ẹ fílẹ̀. Ẹ fi. Ẹ fi ilẹ̀. Dáadáa mi ò ní gbà fún ẹ. Alẹ́ bá nà ọmọ sẹ́yìn. Yé yé yé. Ebi. Sasi wá gbà. ok báwo. hi honey hello sugar pie. kí ló ń ṣe by the way tó ti gbọ̀n lé ẹ lọ. kí wọn lọ́nà ní mi. yes of course. so that that idiot that cheap auxiliary a lè wọlé wà bí. báwo concern ẹ. it concerns me. Because I am your wife. You're getting it all wrong. Nope. Yes, you are. Because you're not my wife. Hmm. so you have the effrontery, the audacity to want to dump me because of that pack of junk. That nonentity. That cheap brat. For that twat. That idiot. That thing that is not even worth my nails. No, no, no, no, Dotun. for me, she told me cheap girl yeah, A girl tó yẹ kí mo lè salary ẹ̀ ten times. Ọmọ òṣì, ọmọ you bọ́lé wo ibi tí ọ̀bẹ gbé ń dùn yẹn. Ló ṣe fẹ́ ti torí ẹ̀ sọ fún mi pé èmi àti ò lè wọ́ kàmẹ́. Hmm? Orúkọ tó bá wùn rẹ̀ kò pé kọ́kọ́ lè mímọ̀ and that is me yẹn bá sọ pé pé okay. Alẹ́ mi kò sọ pé mo fẹ́ fẹ́. So? Yes, I'm trying to help your sorry ass. Hey, I am trying to help your sorry ass. You don't dé tó kú bọ̀? Mọ́mí. Ẹ bá ọmọ rẹ̀ yín sọ̀rọ̀. Mọ́mí ẹ wọ́n òun náà. Ẹ bá ọmọ rẹ̀ yín sọ̀rọ̀. Mọ́mí ẹ wọ́n so. náà. me ẹ bá sọ pé mo fẹ́ ẹ mo fẹ́ fẹ́ ẹ̀ṣẹ̀ tí I'm trying to help your sorry ass. Do you understand? No. I have better ten times, ten thousand one men that are better off uh -uh. than you. Tokunbo. Mommy, I can't take this anymore. bọ̀ kí ló dé tí wọn náà ṣe báyìí. Eh? mami ọmọ ní disgrace mi ládé nǹkan tó sọ̀rọ̀ sí mi. ó mọ̀ pọ́kùnrin ò ṣe é bá ṣagídí. nítorí ọmọ ọlọ́run yẹn dá chip tè náà ọmọ tẹ́gbọ̀n wọ̀ kí wẹ́. wọ́n ṣe mọ̀ pé kò ń wẹ̀. Eh? ìwọ ló máa kọ́kọ́ decide lọ́kọ̀ ara ẹ̀ tó máa mọ̀ tó fẹ́ fẹ́ náà àwọn méjèèjì tó bá yẹ pé délé ló fẹ́ fẹ́ ni wá pé Mr. Dọ̀tun wàá sọ fún ọ̀pọ̀ tí lọ́kọ̀ tiẹ̀ kọ́wọ́ níbàárà tiwọn síwájú tó bá dẹ̀ wá rí wípé Mr. Dọ̀tun ló nífẹ̀ẹ́ sí i kó lè wàá pè délé wàá sọ fún pé o ti rẹ́ni tó nífẹ̀ẹ́ sí tọkàntọkàn ẹni tó love tọkàntọkàn kò sáà ní fọ́ọ̀sì ẹ ah. tó bá dẹ̀ tó wá rí wípé àwọn méjèèjì ló fẹ́ fẹ́ ah, ah. ayé ń ṣerú ẹ tó bá fẹ́ fáwọn méjèèjì láfẹ́ pọ̀ tó fẹ́ double date ìwọ ló máa túmọ̀ bó ṣe máa manage yẹn ṣé bí mo ṣe wà yìí ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lọ́wọ́ mi. Eh? yes tí mo dẹ̀ manage wọn schedule kan òde kan lọ́wọ́ pàmì ẹdẹ kò gba lecture ah tó bá ti wá rí wípé àwọn méjèèjì wọn wọ̀ tẹ̀ wípé orí kọ̀ọ̀kan náà méjì tó lè fẹ́ ìwọ ló máa make up mind ẹ tó máa define ẹ lọ́kàn ara ẹ ẹ wàá dẹ̀ pa wọ́n pọ̀ wàá dẹ̀ sọ fún wọn wípé ò ṣe mọ́ ó já wọn sílẹ̀ nìyẹn lọ́rọ̀ kan ló bá tán wàá free wọn ni kò sí wàhálà kankan bẹ́ẹ̀ gbogbo wàhálà tó fún ẹ yìí mi ò rí sí o ọ̀rọ̀ ọkùnrin òun ló bí ń tijú àwa yìí gúùdù tó bá tún nìdẹ́ ní advice mo wà ń bí ọ̀pọ̀lọpọ̀ rádaràda ti ṣe. pretty baby ooo. Oh, oh, oh, ọmọ dára ó tẹjọ bèbí Oyinda. ó dára ó tẹjọ wò padà sẹ́yìn. ẹ̀yin fún jọ̀wọ́ bèbí Oyinda. àdùnbámi rìn lọ lọ́mọ yẹn o. ẹ̀yin mẹ́rin fún bàlọ́. Ah, Délé kí ló dé tó dẹ́rù bà mí báyìí. <laughs> ṣọ̀bẹ̀sùn fàpúrọ̀rí ìwà ọmọ ló máa ń mọmọ ṣòkìgbẹ́. ó tún pọ̀fọ̀ ni a lọ dẹ́rù bà wá ó tún pọ̀fọ̀. Hmm. wọ́n ní bí wọ́n bá ṣe rere ara kì í ọ̀yà ya òbí. délé kí ni gbogbo gibrish tó ń sọ yìí. ọ̀yẹ́ dà tí wo ò bá wùwà tó ní kọ́lọ́fín nínú kò yẹ kẹ́rù máa bà á ẹ̀. Oyin da, you are cheating on me o ti ń rọ́kùnrin mi lẹ́yìn mi. what. Kini, ni wo bí báyìí má tiẹ̀ pretend bíi wípé o mọ̀ nǹkan tí mo sọ your game is up gbogbo nǹkan tó ń ṣe pátápátá ni mo ti mọ̀. délé èmi cheating on you. yeah you are cheating on me. okay kí ló dé tó wàá rí mi lánàá èyí tún kọ́ bá wá yà wá máa sọ fún mi pé iṣẹ́ ẹ̀ ó gbò mọ́ irú omi òṣìwò níṣẹ́ ẹ̀ mú lẹ́nu jọ́nọ́tà ẹ̀ débi pé o ò tiẹ̀ ní tẹ́ǹ fún mi. màá máa lé ẹ káàkiri kí tó lè rí ẹ bá sọ̀rọ̀. délé mi ò ní dúró síbí báyìí kó máa sọ gbogbo tíráàṣì ilé mi lórí ṣó gbọ́. kọ́mẹ̀. ọ̀hún mi sá sọ́ńtúrà Oyindana. Pretty pretty baby Oyinda. Pretty baby ooo. Oh. Ọmọ dára ó tẹjọ́ baby Oyinda. Ó dára ó tẹjọ́ wò padà sẹ́yìn. Ẹyin fún jọ̀wọ́ baby Oyinda. Adùnbánirin náà lọ́mọ yẹn o. Ẹyin oh, mẹ́nu gbọ́n mà eh. lọ́mọ. Ẹyin mẹ́nu gbọ́n jẹ́mbá ẹ̀ lélẹ̀. Pretty pretty baby Oyinda. Ọmọ tó lè o. Ọmọ dára ó tẹjọ́ baby Oyinda. Hello. Ohun mi èyí fún jọ̀wọ́ bèbí ìdá dára ó fi yà mọ́ o èyí mẹ́lòó pàgbọ́. ṣùpọ̀ ọ̀rẹ́ nǹkan. Um, kò sí nílẹ̀ ó ti jáde látànà. ibo ló lọ. Ah, mi ò lè sọ bí tó lọ. because ọ́fíìsì ẹ̀ ni mo ti ń bọ̀ ọ́n sìn ní hospital wọ́n dé lè ní ní off day so mo expect kó wà lẹ. Um, well off day or no off day mi ò lè san Okay. pa yẹn o. ok kò sí wàhálà tó bá dé bá mi sọ fún pé because mo ti pe fóònù ẹ kò lọ. ok mo ti gbọ́ màá jíṣẹ́ fún pretty baby oyin dá. ó dàbọ̀. ọmọ dára ó fẹjọ́ bèbí oyin dá ẹ̀yin fún jọ̀wọ́ bèbí oyin dà ẹ̀yin mẹ́nu tó máa yọ ọmọ. ẹ tí lè mú. pretty bèbí oyin dà ọmọ dára ó tẹjọ bèbí oyin dà ẹ̀yin fún jọ̀wọ́ bèbí oyin dà. ẹ̀yin mẹ́nu tó máa yọ òun náà ni ṣùgbọ́n mi sọ fún pósí yìí o oh yeah uh yeah. wàyí ni mọ́tò ni mọ́tò mọ̀ pé ìfẹ́ tẹ̀rí yẹ máa ṣe ní báṣe ìfẹ́ àmọ́ sábà àṣàgbàdo ọmọdé ìfẹ́ àmọ́ sọmọdé àmọ́ yípadà sàgbà ìfẹ́ o ìfẹ́ o mọ gbà kó mọmọdé kò sẹ́ni tífẹ́ ò lè darí ẹ̀ ọkọ̀ ìfẹ́ ti kún jẹ́ má bá ẹ lọ ẹlẹ́yìn ìdú ẹgẹ́ pretty pretty damsel ọmọ dára ó dẹjọ́ ẹwà rẹ bó ó dàmọ́lá ó lè kọ́ntínú láti máa fẹkún ṣe rẹ̀ léṣe báyìí ah, ó léwu o ṣé torí ọ̀rọ̀ ọkùnrin ló wá fẹ́ẹ́ fẹkún ṣe rẹ̀ léṣe báyìí. ó dẹ̀ mọ̀ nǹkan tó yẹ kó ṣe o ṣùgbọ́n ó kọtí ikú sí mi. に jọ̀ọ́ ẹ máa excuse mi báyìí. Oyinda. Oyinda. Mo ṣe é kí ló ṣẹlẹ̀? Ah, kò sí. Kò sí ojú ẹ̀dẹ̀ kọ̀rẹ́ lọ́wọ́. Ọ̀hún kò dọ̀tun. Kí ni ẹ wá ṣe? Ìwà àtàwọn kú tó máa ń pè é anyway. Oyinda, ṣorí látìgbà tí mo ti pàdé yẹn ni mo ti ní feelings tí ó rí pé mo lè fẹ́ sọ pé mi ò ní rẹ̀ fóbìnrin ọkùnrin. That's the truth. Wíwá tí mo wá sí ìbàlẹ̀ ni mo fẹ́ wá fi ìfẹ́ ọkàn mi hàn sí ẹ̀rín. Kí n lè tún bẹ̀ẹ́ kó fún mi láyè fún mi láyè kémi àti kájọ wà báyìí. ẹ o uncle Dọ̀tun lóòótọ́ ọlọ́run ló gbé wa pàdé ara wa one way or the other but kì í ṣe gbogbo ìpàdé obìnrin àtọkùnrin ló máa ń lead sí pé à ń fẹ́ra wa. oyin da oyin da oyin da this is for real look i love i, I love. ẹ wo ah, lóòótọ́ ẹni ní soft spot fún mi pé bóyá ẹ láìkì mi ẹ fẹ́ fẹ́ mi wọn kò tọ̀tún ẹ̀yin náà bá a ti lọ́kùnrin you are every woman's dream ẹ wò ọlọ́run nìkan ló mọ purpose tó fi gbé wa pàdé as far as i'm concerned èmi ti serve purpose yẹn ó wá kù sí i lọ́wọ́ láti identify fact yẹn èèyàn tèmi náà kúkú ni mo fẹ́ fẹ́ látàrí nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti yín àti ọ̀run ló jẹ́ kí n realize wípé he's not the best guy for me to marry ló jẹ́ kí n mọ̀ pé he's a hooligan but tí ìbá tiẹ̀ wà nífẹ̀ẹ́ mu ẹ̀yin kọ́ lè máa jẹ́ alternative fún mi láti fẹ́ ń gbọ́dọ̀ tún mi ẹ jáde síta bẹ́ẹ̀ kẹ wá èèyàn tó sùn tẹ̀yìn. yín dà ṣòwí lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ gan but tí o bá lè fẹ́ mi hmm, màá rọ̀ ẹ́ kó fẹ́ délé because tí o bá farabalẹ̀ gbọ́ nǹkan tó sọ a rí i pé o gbọ́n wọn bẹ́ẹ̀. uncle Dọ̀tun mo fẹ́ kẹ́ ṣe favour kan fún mi báyìí ẹ bá mi sọ fún délé pé kó jáde kúrò nínú ilé mi. For real? Yes. Ẹ bá mi sọ fún Délé kó jáde. Brother, um, nǹkan tó máa ṣẹlẹ̀, òun náà fún láàyè, hmm? inú ṣì ń bí lọ́wọ́ ni, ok? Uncle Dọ̀tun, ẹ jọ̀ọ́, ẹ bá mi bẹ̀ ẹ́, ẹ má wo ètò ìṣe fọ́ǹbù sí i látẹ̀yìn, please, ẹ bá mi bẹ̀ I still love her. I love my wife. Oh, ṣe mi rárá ṣùgbọ́n but máa um, fẹ́ kó respect nǹkan tó fẹ́ Could respect to iṣẹ́ hmm? kò fún láàyè wọ́n bá fẹ́ báyìí sọ tí bá ti gbọ́ máa jẹ́ pọ̀ náà pọ̀ bí èèmọ̀ ni èèmọ̀. pọ̀ fún Volike. ibo ni ọkọ ìfẹ́ Rotimi èmi bọ́lá mò ń sọ̀rọ̀. báwo lè kójọ mẹ́ta ń bolo wá ń ó wà lẹ́kọ̀ọ́ ah very good. ẹ kò sí nǹkan kan mo fẹ́ kó máa bọ̀ nílé wá ń sìn sìn kò sí nǹkan kò sí nǹkan kò mọ̀ kí sọ fún ẹ pé onísùúrù ló máa ń fún ara kiri kò sí nǹkan kan má pẹ́ o. má kóra njo mama expect e o ṣe. ẹ wo ọ̀rọ̀ àfẹ́rẹ́ ni àbáfẹ́rẹ́ ni kì í ṣọ̀rọ̀ géèmù èyí jẹ́ bí èyí ò jẹ́ jẹ́ ká ti rọra pa ẹ ti sẹ́gbẹ̀ẹ́ kan uncle Dọ̀tun ẹ promise me wípé ẹ ní ever mu ọtí mọ́. I give you my word. Hmm? Ṣé Thanks for everything. Oyinda Ó dára tó o fi wà mọ́. Ó dára ó mú wà mọ́. Ó fi wà kẹwàá Ènìyàn rò bó ṣe rìn bó ṣe yàn ìṣiṣẹ́ rẹ lọ́wọ́ ọlọ́run ló wà. ọlọ́run tó yẹ àtẹwà tó yẹ. àtòrí kan ṣe kan ní bàbá mi o. pé sọ̀rọ̀ rẹ o agúnjẹ o. àpọ̀ pẹ́pọ̀ rẹ mọ̀ ọmọ péjì oníyà. ọmọ tó bẹ̀rẹ̀ ọmọ dára ó dẹjọ́ ìwà ẹ̀ ló fi ń wuni o ìwà ẹ̀ ló fi ń wuni ìwà ẹ̀ ló fi ń mu ni o ìwà ẹ̀ ló fi ń mu ni ó lọ́yà ìyá ó kò ní mọ́ra ìwà ẹ̀ ló fi ń mu ni ìwà ẹ̀ ló fi ń mu ni o ìwà ẹ̀ ló fi ń mu ni ìwà ẹ̀ ló fi ń mu ni o ìwà ẹ̀ ló fi ń mu ni ó lọ́yà ìyá ó kò mọ́ra ìwà ẹ̀ ló fi ń mu ni ìfọkàntán. oyin gbaná sórí kíì tí mo fún ẹ kọ́kọ́rọ́ mọ́tò yìí ni alátẹ̀ní ìlọ ó ti di títí ẹ mo rà fún ẹ ni. but fún baby mo ti máa ń sọ fún ẹ pé mo nífẹ̀ẹ́ i'm in love with you don't you get. I love you so much from the bottom of my heart nífẹ̀ẹ́ lutin, lutin, jami, and I'll do anything to make you happy huh? so please accept this. Rotimi bakokore, bakokore. ẹ̀ gba kọ́kọ́rọ́ ẹ̀ mi ò kí ń ṣe èèyàn tí wọ́n ń fi mọ́tò ra ìfẹ́ ẹ̀ even kò kọ́lé fún mi ó ṣe nǹkan tó ju eléyìí lọ fún mi gan ah, mi ò ní ìfẹ́ fífẹ́ sí ẹ wo tí bá gba mọ́tò yìí lọ́wọ́ ẹ tí mo kó ṣe nǹkan tó ju eléyìí lọ gan tí mo gbà lọ́wọ́ ẹ mò ń tún ẹ nì mi ò dẹ̀ fẹ́ tún ẹ kò sí ìfẹ́ lọ́kàn mi mo ti léèyàn tí mo fẹ́ fẹ́ mo dẹ̀ ti introduce ẹ̀ sí ẹ gbogbo èèyàn ti mọ mọ́ mi nà ẹ́. Rotimi mi ò lè fẹ́ ọ̀rẹ́ ta ti jọ ń ṣe láti school náà ni kò jẹ́ ká lọ́rọ̀ máa ṣe lọ kò sí ìfẹ́ ní ọkàn mi jọ mo appreciate nǹkan tó ra but mi ò lè gbà because mi ò fẹ́ tàn ẹ́ gba kọ́kọ́rọ́ ẹ̀ lọ́wọ́ mi Rotimi mo ní kó gba kọ́kọ́rọ́ ẹ̀ má jù sílẹ̀ o. ìfẹ́ ojú kọ́. tí mo tó yẹ sí ọ. ìfẹ́ ojú kò ní mo ní sí ọ. ìfẹ́ àtọkọ wá ní ìfẹ́ mi. Onídàmọ̀lá mi, olólùfẹ́ mi, ẹni bí ọkọ. ìfẹ́ ti gbilẹ̀ sínú ọkàn mi ìfẹ́ tí mo ní sí ẹ kò kí ń ṣe ìfẹ́ òjijì ìfẹ́ àti ìgbà ìwé ni mo ní sí ẹ onídàmọ́lá ṣo fẹ́ gbòòtọ́ rọ̀ tí mi ò bá rí ẹ mi ò lè jẹ ẹ tí mi ò bá dẹ̀ rí ẹ mi ò lè mú ẹ. tó bá sọ fún mi pé o ò lè fẹ́ mi ah. mi mọ̀ kó tó lè ṣẹlẹ̀ sí mi because I, I love you so much. èyí lórí tí mo fẹ́ máa fún wọn ẹ̀wẹ́ ìfẹ́ ló bá mi yéyé òtútù fẹ́ mi ìfẹ́ rẹ ló ló pa mí jẹ. Rotimi, jókòó. Rotimi. Oyinda. Rotimi. Oyinda, I see today as the happiest day in your life. Oniki dot malo, oniki máa lọ, o ní Now, the eagle has landed. Mo dẹ̀ sọ fún ẹ, mo ní alátiṣe ló wà máa ti ṣe ara The ball is your court. Excuse me. It's okay, baby. Now I'm here for you. tẹ́já wò padà sẹ́yìn. èyí kú jọ̀wọ́ bèbí oyin yá. àdùnbánirìn lọ lọ́mọ yẹn o. èyí mẹ́rin kò má lọ́mọ. pretty pretty bèbí oyin dá. ọmọ tó lè o. ọmọ dára ó tẹ́jọ́ bèbí oyin dá. ohun mi bèbí dá. èyí kú jọ̀wọ́ bèbí oyin dá. ó dára ó fi wà mọ́ o. èyí mẹ́rin ló gbọ́n má lọ́mọ. ọba ló fún. bí ìjìyà ni àyà sọ ní. ẹyẹ bí ọ̀kín máa ṣọ̀wọ́n o nínú ẹyẹ ọmọ ilé. pretty girl ọmọ tó ṣàn o. ọmọ tó lè. sexy nurse ọmọ tó lè. tó lè. apọ́nbẹ́pọ̀ rẹ̀ òkú ọmọ ọ̀hún ẹ̀ nọ́ọ̀sì òyìnbá ó dára tó o fi wà mọ́ ó dára ó mú wà mọ́ ó fi wà kẹwàá rẹ̀ ìwà tẹ́rì lọ bá wúrẹ́ ènìyàn rò bó ṣe rìn bó ṣe yan ìṣiṣẹ́ rẹ lọ́wọ́ Ọlọ́run ló àtẹwà tó yìí àtòrí kan ṣe kan bàbá mi o pé sọ̀rọ̀ rẹ o agujẹ o àpọ̀ pépọ̀ rẹ hàn ọmọ péjì oyin dà ọmọ tó lẹ̀ ọmọ dára ó dẹjọ́ ìwà ẹ̀ ló fi mu ni o ìwà ẹ̀ ló fi ń mu ni ìwà ẹ̀ ló mu ni o ìwà ẹ̀ ló fi ń mu ni ó lọ́ọ́yà ìyá okó ni mọ́ra ìwà ẹ̀ ló mu ni ìwà ẹ̀ ló wù ni o. ìwà ẹ̀ ló fi ń wù ni. ìwà ẹ̀ ló fi wù ni o. ìwà ẹ̀ ló fi ń wù ni. ó lọ ya ìyá ó kó ní mọ́ra ìwà ẹ̀ ló fi ń wù ni. ìfọkàntán ṣóhun ló ń pè nífẹ̀ẹ́. Fọkàntọ́ mi kí n fọkàntọ́ ẹ̀. Ìfọkàntọ́ra ẹni ṣóhun nífẹ̀ẹ́ kò mi o òkè fọkàn tọ́ ẹ bàbá ń bá nìrìn ó yẹ ká mọ̀ wá ẹni ni abánirìn má mọ̀ ṣe ẹni abánirìn má mọ̀ ṣe ẹni ọ̀tá ẹni mà nìyẹn jẹ́ o ṣùgbọ́n bẹ́ẹ̀ yìí ò ṣe kúkọ́ o bẹ́ẹ̀ yìí ò ṣe èwo lámọ̀ tó dẹ̀ máa ṣe ẹ̀bẹ̀ ni ká máa bọ lọ́rùn kó máa tán òṣìṣẹ́ wa ọ̀pọ̀ ọmọ nọ́ọ̀sì ló ya kùrátà sí gbòòrò tí ẹ yàtọ̀ Oyinda Oyinda mọ́la ọmọ dára ó dẹjọ́ àwòpadà sẹ́yìn ni ọmọ ìyẹn o ó dára tán òun ó tún fẹ́ wà fún ó dára tán ó dẹ̀ tún mú wa mọ́ ẹ̀yìn ó bí wa kẹwàá náà ni pretty pretty baby Oyinda ọmọ tó lè pretty pretty baby Oyinda ọmọ tó lè pretty pretty baby Oyinda. Oh, pretty pretty baby Oyinda. Oh, ọmọ dára o dẹjọ́ baby Oyinda. Oh, ọmọ dára o dẹjọ́ baby Oyinda. ẹyin fún jọ̀wọ́ baby Oyinda. ẹyin fún jọ̀wọ́ baby Oyinda. ẹyin mẹ́nu gún mà lọ́mọ.